Ìgbésí ayé Kristi jọ ẹ, mú kínníkínní ìgbésí ayé Kristi wò ní àwọn ayé ní ìyè, ní ìjólóòtọ́, àti àwọn àpòsítẹ́ tẹ́lẹ̀, àti àwọn àpòsí Júdàì tí ó ti rí, àti ní ẹlẹ́rìí, wọ́n sì sọ fún ọ pé, ìyè àìnípẹ̀lẹ́tẹ̀ yìí tí ó wà pẹ̀lú Baba, a sì fi ọ̀rọ̀ fún wa, nínú rẹ̀ ni ìyè wà. Iná sì ni ìmọ́lẹ̀ aráyé. Ó jẹ́ ìtàn àkọlé pé ọkùnrin kan, Jesu ti Nasareti, ń ní ìbẹ̀rẹ̀ ọdún sẹ́yìn, àmọ́ ibi tí a àwọn orúkọ ti di ẹ nínú ìdílé rẹ̀. Báwo ni ó ṣe kú, àti bẹ́ẹ̀ ni ìgbésí ayé, àti pé ohun tí ká ní ayé, àti pé ohun tí ká ní ayé, wíwà rẹ̀ jẹ́ pẹ̀lú Kristi. Ìgbésí ayé, dúró jíjẹ́ àwọn ìlànà àfihàn ìdámù tí ìmọ̀ jinlẹ̀, ìgbésí ayé tí ó ṣàfihàn ara rẹ̀, bí ọmọ gbégbé lẹ́bàá tí ó sọ̀rọ̀, jẹun nínú àwọn òkú fihàn pé kí ó jẹ́, ó sì bi ara rẹ̀ pé, èmi lé ọ̀nà àti òtítọ́ àti ìyè, kò sí ọ̀kan wá sí Baba àyàfi nípasẹ̀ mi. Kristi ní ìgbésí ayé jẹ́ Kristi tí ó bá ní ìyẹnipẹ̀kun, nítorí pé ó ní Kristi, tí ó kò bá ní Kristi, ó kò ní ìyè, ìgbésí ayé gidi, ìyẹnipẹ̀kun, èyí ti ìgbésí ayé Kristi, tí ó bá yé kọ́ni pọ̀lọpọ̀ wa tí kò rí ìgbésí ayé ní Mátẹ̀ù, àwọn ẹ̀ṣẹ̀ ẹlẹ́wà ti bá òní, onígbàgbọ́ṣe, ọ̀pọ̀lọpọ̀ arúfin ṣàfihàn àbùdá kan àti ní ọ̀kọ̀ọ̀kan mọ́. A mọ̀ pé àpẹẹrẹ tí ó dára jùlọ ni Jésù fúnra rẹ̀. Tí a bá fẹ́ láti dàbí Jésù, a yẹ kí a ṣe àpẹẹrẹ àpẹẹrẹ yìí nínú àwọn ìgbésí ayé wa. Ọ̀rí kẹrin Jésù, ìrékọjá. Mátẹ̀ọ̀, ìrẹ̀lẹ̀. Kí ó jẹ́ dídára dídára tí ìgbésí ayé Kristi jẹ́ ìrẹ̀lẹ̀ rẹ̀? Kí ni ìdí tí ẹnikẹ́ni yóò fi ga láti ga láti sọ̀kalẹ̀ kí ó gba owó kékeré láti gbà wá kúrò nínú ìparun wa? Kí ni ìgbẹ́kẹ̀lé ara ẹni tàbí ìgbéraga? Èyí ni ìwà ti iṣẹ́ ti ẹ̀mí inú àti ìṣàkóso nípasẹ̀ Sátánì. Ohun tí a kọ̀ nígbà gbogbo bí ìwàásù Amẹ́ríkà wa gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ nínú Bíbélì, a kà nínú òwe àwọn ẹ̀ṣẹ̀ àti ìyàn àwọn agbéraga ní àríyànjiyàn sí Olúwa. Ọlọ́run ṣe ìlérí láti run àwọn agbéraga run. Ìwé ẹ̀ṣẹ̀ wá ìtàrákì ọkàn agbéraga jẹ́ ẹ̀ṣẹ̀. Ọlọ́run takò àwọn agbéraga, ṣùgbọ́n fún ọrẹ ọ̀fẹ́ sí àwọn onírẹ̀lẹ̀. James ẹ̀ṣẹ̀ láti ní àwọn agbéraga láàyè jẹ́ ẹ̀ṣẹ̀ láti ní àwọn agbéraga láàyè láti rọ́ ní títóbi fún àwọn mìíràn. Ó jẹ́ ọ̀nà tí kò tó ti wíwọ́ ara rẹ̀ pẹ̀lú ọwọ́ sí àwọn mìíràn láti mọ rírì ìrẹ̀lẹ̀. A lè ṣe àtọ́sí dídára apá kejì rẹ̀ èyí tí ó jẹ́ ìgbéraga gbígbẹ́sí pé má ṣe ohunkóhun mo ti ń gbogbo rẹ̀ ìrẹ̀lẹ̀ sí pé ó sẹ́wọ̀n fún nǹkan àti ìran òkú rẹ̀. Ìgbéraga Agas pé, mo nílò, mo fẹ́, mo ti, Ìrẹ̀lẹ́sì pé, ó nílò, ń fẹ́, ó ti, Jọ́bù sì wípé, Lọ́run, mo dára jù, ju ènìyàn ẹlẹ́gbẹ̀ mi, Ìrẹ̀lẹ́sì pé, Olúwa ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀. President sọ fún tòótọ́ àwọn mìíràn láti pa àwọn mìíràn, láti pa àwọn olè. Ìrẹ̀lẹ̀ dìde àwọn mìíràn láti lè kún. Ìgbéraga ní ara rẹ̀ bí ó ti lu, Ìrẹ̀lẹ́ ti lọ. Ìgbéraga sì pé, mo lè ṣe ohun gbogbo. Ìrẹ̀lẹ́sì pé, mo lè ṣe ohun gbogbo nípasẹ̀ Kristi tí ó fi agbára fún mi. Ìgbéraga sì pé, mo fẹ́ láti ṣiṣẹ́. Ìrẹ̀lẹ́sì pé, èmi kò wá láti sìn, ṣùgbọ́n láti sìn àti láti fún ẹ̀mí mi bí ìràpadà fún pípé. Wo ohun tí mo ṣe, ìrẹ̀lẹ́sì pé, wo ohun tí Ọlọ́run ti ṣe nínú mi, ògòdè dúró ní òpópónà kígbe kan, ó di olókìkí díẹ̀ sí ju ti ààlà, tí wọ́n ń ṣe, ìgbéraga wa ti tóbi ṣògo, ìrẹ̀lẹ̀ ó gba ògo àti kú láti dé, àwọn mìíràn láìsí wíwá o, ìyàtọ̀ láàárín ìgbéraga àti ìrẹ̀jẹ, ìyàtọ̀ láàárín iná àti òkùnkùn. Nígbà tí ìmísílẹ̀ náà wá sí àgbáyé, àpèjú pípé tí a ṣàfihàn sí wa. Jesu ni àpẹẹrẹ ìrere wa. Nínú ìgbésí ayé Jesu Kristi, a lè rí ìfihàn tí ń gbé aláyé tí ó tún sí láti jẹ́ onírẹ̀lẹ̀ nínú ìbátan rẹ̀ pẹ̀lú Ọlọ́run àti pẹ̀lú ènìyàn. Ó ṣàfihàn fúnra rẹ̀ nígbà nígbà gbogbo láìsí ìgbéraga, ẹni ẹni àti àìṣedéédé àti àìtara lójú nínú Jésù. A rí ọkùnrin kan tí ó fún ara rẹ̀ sí ìsàlẹ̀. Jí orí rẹ̀, ó ní nǹkan ṣe léwu. Ó mú nínú kan náà àgọ́ obìnrin ìdàpọ̀ tí ó kẹ́gan, tí ó kẹ́gan àti kì nípasẹ̀ àwọn ènìyàn ẹ̀sìn. Jésù fihàn, ẹ̀mí ìrẹ̀lẹ̀ nígbà tí ó bá hu, inú ilẹ̀ ìrẹ̀lẹ̀, ó fi kú kan àwọn adẹ́tẹ̀ àti àwọn tí àwọn ìdíjú wa sí iṣẹ́ ìju. Ẹ̀mí ẹ̀mí fún àwọn tí ó ní ẹni tí ń bẹ̀rù láti sùn. Ó gba àwọn ìfìwépè láti jẹ́ nínú àwọn ilẹ̀ ẹlẹ́ṣẹ̀ àti àwọn agbẹ́lẹ́jì àti àwọn àlè iṣẹ́ àti àgàbàgebè. Jésù kò fún èyíkéyìí kíláàsì ti ènìyàn. Obìnrin ọkùnrin tí ó ṣàìsàn padà wá sí ìdí rẹ̀. Òun yóò wá òye, ìdáríjì, àti àṣẹ láti sí ẹ̀ṣẹ̀. Jésù wà ní ọkùnrin níwájú kan, àti alágbára bí ìbálẹ̀, àti áfjù. Àwọn ọkùnrin tí ó gbé pẹ̀lú àwọn náà, eruku sí ìlú èyíkéyìí. Jésù gba àkókò láti inú èrò rẹ̀ tí ó ń ṣiṣẹ́ lukú rẹ̀ láti bá àwọn mìíràn sá. Dá ìnù sí kí ó ṣàfihàn náà tí ó dára jù láti gbé. Ó ṣàbẹ̀wò sí àwọn ilẹ̀ tí àwọn olùdarí ẹ̀sìn mìíràn tí ó wà tí àwọn ayẹyẹ tí ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn rẹ̀. Ó sì fún wọn dé kékeré. Kò kùnà láti dá dúró àti dáhùn ìpè fún ìrànwọ́. Even though he had all the right to bear, exalted, and to glory glorify himself. After all, he knew that he was the only begotten Son of God. Jesus always insisted that it was his Father who did everything. Nínú Jésù, a lè rí gbogbo àwọn ìwà tí ó ní nǹkan ṣe pẹ̀lú ènìyàn tálákà nínú ẹ̀mí, ìrẹ, ìfakalẹ̀, iṣẹ́ ìgbàgbọ́, ìgbàgbọ́ ìgbàgbọ́, ìgbàgbọ́ ìgbàgbọ́ àti ìfẹ́. Ibi rẹ̀ kì í ṣe nípasẹ̀ ayé pé Jésù ni a bí ní ìdúróṣinṣin àti gbé sínú gan. Bí ó ti jẹ́ ọlọ́rọ̀, síbẹ̀síbẹ̀ ó jẹ́ tálákà kí ìwọlá nípasẹ̀ tálákà rẹ̀ lè rọrọ̀. A kò bí wọn ní ilé ìwòsàn but gbogbo wa dàbí ẹni pé ó gbìyànjú láti jẹ òmìnira láti wà lórí wa. A lè sọ pé mo lè ṣe àbójútó ara mi tàbí mo jẹ ènìyàn tí ara ẹni tí ó ṣe pẹ̀lú ìwọ̀n lílo rere. Ṣùgbọ́n a ń rí bí ẹ̀ṣẹ̀ ti ń gbàlàyé Ọlọ́run láti jẹ ohun gbogbo láti fún ìfẹ́ rẹ̀ nínú Jésù. A rí eléyìí pípẹ́ àtinúwá ìgbẹ́kẹ̀lé. Tẹ́tí sí àwọn ọ̀rọ̀ rẹ̀ nínú ìrètí John. Ọmọ náà lè ṣe nǹkan kan ti ara rẹ̀, ṣùgbọ́n ohun tí ó rí Baba láti ṣe, èmi kò lè ṣe fún ara mi. Ọmọ náà lè ṣe nǹkan ti ara rẹ̀, ṣùgbọ́n ohun tí ó rán mi, ẹ̀kọ́ mi tí ó rán mi, èmi kò ṣe ohunkóhun ti ara mi. Ṣùgbọ́n bí Baba mi kọ́ mi, mo sọ nǹkan wọ̀nyí. Èmi kò wá ògo ara mi, ẹnìkan wá tí ó ń wá àdájọ́. Àwọn ọ̀rọ̀ tí mo sọ fún ọ, èmi kò sọ lórí àṣẹ mi, ṣùgbọ́n Baba tí ó ń gbé inú mi ní àwọn iṣẹ́. Ọ̀rọ̀ tí ó gbọ́ kò jẹ́ tèmi, ṣùgbọ́n Baba tí ó rán mi. Jesu fi fún Baba ní gbogbo kírẹ́díìtì náà, kò sí nǹkan kan. Nítorí náà, Ọlọ́run lè jẹ́ ohun gbogbo. Ó pátápátá fi ara rẹ̀ sílẹ̀ fún àwọn baba nìyàn. Ìgbésí ayé Kristi jẹ́ èémí ìkára àti parí lórí Ọlọ́run. Nínú gbogbo ìlàwó rẹ̀, ó kò pàdánù nǹkan nítorí Baba gágá fún àti fún orúkọ tí ó ga jù orúkọ ní gbogbo kúkún ọ̀run, ọ̀run àti ti àwọn tí ó wà ní ilẹ̀ àti àwọn tí ó wà lábẹ́ ilẹ̀, àti pé gbogbo àyẹn kí ó jẹ́ pé Jésù Kristi ni Olúwa. Fún ògo Ọlọ́run, ẹnìkan tí ó bá ara rẹ̀ sílẹ̀ ṣáájú kí Ọlọ́run ní àǹfààní láti rẹ̀ sílẹ̀ níwájú àwọn ọkùnrin, ó jẹ́ ránṣẹ́ fún gbogbo ènìyàn. Ǹjẹ́ ó lè fojú sí Olúwa gbogbo rẹ̀? Moas, ìnura láti omi tí kò ní gírí omi pẹ̀lú rẹ̀ tí ó kọm. Bí ó wẹ àwọn ẹ̀ṣẹ̀ tí àwọn arákùnrin tí ó ṣẹ̀ṣẹ̀ jẹ́ irúbọ nínú ìtì ní ìjùbà, kí ni àpẹẹrẹ ìkẹ́ àti òfin wa tí a bá rọ́nú pé àwa ga pò àti alágbára láti kúnlẹ̀ níwájú ìtìjú ayé yìí, láti ṣe ìrànkù, láti ìkúrò òun kúrò. Lẹ́yìn náà, àwa kò wá bí lọ́rùn ìgbésí ayé rẹ̀. Jésù mú ìgbésí ayé tí ọ̀run kò gbé nínú àwọn ayé, orèwẹ̀sì pàápàá ni ó ní sis. Àwọn kòfin ni àwọn ihò àti àwọn ìyè ti afẹ́fẹ́ ní àwọn ìtẹ́, ṣùgbọ́n ènìyàn kò ní orí rẹ̀, ẹ̀kún àti ìrẹ̀lẹ́run dípò ju tí a rántí pé òun nìkan tí ó ṣẹ̀dá àgbáyé nípa àwọn ètò, ohun gbogbo sì jẹ́ tirẹ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù wu inú Jerúsálẹ́mù àti Mẹ́síà tí ó lè gbọ́ àwọn ènìyàn o, Alexander kú ni, àti lónìí ní ohunkóhun. Ṣùgbọ́n bá, àwọn bá àti Olúwa, àwọn sẹ̀hún, run ti ń di yìí, tí ó gbé sí ogun ayérayé, kí ni ó dàbí láti jẹ onírẹ̀lẹ̀, ìdáhùn sì wà nínú tí ó tu ènìyàn. Nìkan nígbà tí a bá ro ara wa, kò sí nǹkan kan ní ìbátan sí kíkún, ni a yóò ní àǹfààní láti ro bí gíga fún àwọn tí ó ní òye fún àwọn tí ó ní òye díẹ̀ sí àwọn tí ó ní òye, tálẹ́ǹtì, gbọ́n àti mímú, èémí tí a gba èémí ti Kristi ti kó wa ògo tirẹ̀, tí èyí kì í ṣe èémí rẹ̀. Lẹ́yìn náà ṣe àwọn adásí àtẹ̀lẹ̀ láti dàgbà nínú ìrẹ̀lẹ̀, abala, Jésù, àánú Mateo, ẹsẹ̀, àánú, kí ni ó jẹ́? díẹ̀ díẹ̀ nínú àwọn ènìyàn pé Jésù jẹ́ èyí, wọ́n tún di ìtù ní pé kó gbìyànjú láti orílẹ̀-èdè ìkẹyìí, kó ṣe kópa nínú ìṣèlú, kó ṣe ìwúrí fún àwọn òṣìṣẹ́ láti ilẹ̀, kó mú àwọn ìhàmọ́ra láti jà sí àwọn aláṣẹ. Ní lòdìsí, Jésù kọ̀ ńkẹlẹ́yìn rẹ̀ nígbà gbogbo láti fi sílẹ̀ sí àwọn onágbára ti jẹ́, síbẹ̀síbẹ̀, ohun tí ó kọ̀ àti ìgbésẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní àwùjọ tí ó wà tẹ́lẹ̀ pé àwùjọ rẹ̀ kọ̀ àti kan mọ́ àgbélébù. Nígbà tí Jésù wàásù, ìwàásù rẹ̀ lórí òkè, ẹ̀sìn tí a tàn tẹ́lẹ̀ jẹ́, Júù àti agbára olóṣèlú, ológun wà ní ọwọ́ ti ìjọba Róòmù. Ó bí àwọn ọ̀rọ̀ tí Jésù Jésù ti ń fà pẹ̀lú àwọn ìmọ̀ràn ti àwọn olùdarí àwọn ẹgbẹ́ méjì wọ̀nyí. Àwọn olórí ẹ̀sìn àwọn Júù àwọn Farisi, ẹgbẹ́ kan tí a mọ̀ fún ìgbéraga wọn àti òdodo ara ẹni. Ṣé o rántí àdúrà ti Farisi nínú tẹ́ḿpìlì? Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ pé èmi kò dàbí ẹlẹ́ṣẹ̀ ara ẹni níbi ilé tìmí. Àwọn ọmọ ogun Rómù tò ara wọn lórí ayé nípasẹ̀ agbára. Nítorí náà, ọmọkùnrin gbénagbégbé wa, wọ́n ka ara wọn ga sí àwọn ẹlòmíràn pé wọn kì yóò fọwọ́ kan ẹlẹ́ṣẹ̀ kan. Jésù bòtilẹ́jẹ́pẹ́, ọ̀rẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀, ó ní ìfiyèsí, àwọn tí ó fi ọwọ́ sí àti àwọn sọ̀rọ̀ sí àwọn mìíràn. Ìjọba Róòmù tí ń gbé nípa òfin, léèmù ọ̀tún, àti ohun tí ó sọ ariwo tí ó kígbe jùlọ, Jésù ńkọ́ Jésù, ìbùkún fún Liuche. Àwọn Farisi jà, àwọn ọ̀pọ̀ tí wọ́n ń já àwọn ọ̀pọ̀ àti nítorítẹ́nì, gbàdúràgbàdúrà gígùn. Ṣùgbọ́n Jésù sọ pé, alábùkún fún àwọn ẹni tí ebi, ebi wà. Àwọn Farisi kéde pẹ̀lú àwọn ìpè tí wọ́n fẹ́rẹ̀ fún alágbègbè kan ní ọwọ́ kan. Wọ́n gbàdúrà ní àwọn igun ìlú àti àwọn ènìyàn ní gbogbo ènìyàn, ni yóò ní yóò rì. Ṣùgbọ́n Jésù dé ibi ìṣẹ̀lẹ̀ náà pé, alábùkún fún Liu jẹ́ mímọ́ ti ọkàn àwọn tí ó olúyẹ, ìjọba Romu ti ń gbé fún ogun, ìṣẹ́gun, àti ìparun. Jesu ti kọ, ìbùkún ni Olúwa, àwọn olùlá pé, ǹjẹ́ ó lè fojú inú àwọn ènìyàn tí ó gbọ́ Jesu kọ́ni? Yóò dàbí ọkùnrin tí ó ṣàlàyé nípa ti ìparun. Jesu láti yí ẹ̀rẹ̀kẹ́ yìí sọ pé, ìyẹn kò ní ṣiṣẹ́ mọ́. Rántí bá ṣe gbẹ pé Jesu kò kọ́ nípa. Díẹ̀ nínú àwọn rò pé àwọn ọ̀rọ̀ Jesu jẹ́ lẹ́wà ṣùgbọ́n spectacle. Rántí pé Jesu kò kọ́ nípa. Jesu kò kọ́ nípa. Àwọn Farisi àti ìjọba ìlú Romu ti parẹ́ láti inú àgbáyé. Ṣùgbọ́n Jesu tún wà láàyè, kò fẹ́ràn àwọn ikọ̀ rẹ̀ nìkan àti nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ṣùgbọ́n ó dìde kúrò nínú nínú òkú, àti ìjọba tí ó ti fi ìdí múlẹ̀, ti ìṣẹ̀tọ̀, àti àwọn mílíọ̀nù, àti pé ó wá síbẹ̀. Jesu sọ pé àwọn tí ó sọkún ní gbókun, nítorí wọn yóò ní ìtùnú. Ìmòye yìí jẹ́ ní ìlòdìsí sí ìlara ìgbàlódé tí ó ń kọ́ wa pé àwọn ọkùnrin gidi kò sọkún. A gbọ́ àwùjọ wa sì sọ fún ọ̀dọ́ náà, má ṣe wọ ẹ̀yìn, gbádùn nígbèsí ayé, ní ìgbádùn, ìwọ ní kọ̀ọ̀kan, ṣe ohunkóhun tí ó bá lérò pé ó ṣe láti bá nínú gbùngbùn. Ṣùgbọ́n Jesu sì kéde pé àwọn tí ó sọkún ní apalúkù ni, ó wà nínú ra wa, kò sí ìwà rere ní ẹkún. Jesu kò ní ìgbéga sí pessimism, àánú ara ẹni, ìgbéraga ìgbéraga tí ó gbọ́ra, ìbárasùn, ìyọnu, ìrora tàbí ìjìyà. Jésù kò sọ pé olùbùkún ni ọmọ tí ó ti bàjẹ́ tí ó kígbe, nígbà tí ó kò sọ alábùkún fún ni ọ̀daràn tí ó fẹ́ lọ sí ẹ̀wọ̀n, á dìde ní ọ̀làdùn, ṣùgbọ́n fò sókè òdodo àti ipò nínú òdodo. Ìyẹn ní ọ̀nà tí ó wà pẹ̀lú ọkàn ènìyàn ní pípàdé ní ìyàtọ̀, kò fọ nìkan láàyè nìkan fún ara, kì yóò rè àwọn ìṣúra tí ó farapamọ́ láàrín. Ìṣúra náà ṣètò ní ọ̀fẹ́ nígbà tí ọkàn bá ti bàjẹ́, ìfàmọ́ra tí ó ti kọ́ àti àánú, òtítọ́ ni alábùkún fún àwọn tí ń sọkún, ìdáríjì wà ní àpẹẹrẹ nígbà tí ó ka àwọn ìwé ìre. Ìwọ yóò sọ̀wú pẹ̀lú àánú ti Jesu. Ó wà nígbà gbogbo nípasẹ̀ ipò àìmọye ti ìbànújẹ́. Àtẹ̀tẹ̀ kan wá sì ti ń sọ̀rọ̀ pé, tí ó bá fẹ́, ó lè sọ mí jẹ. Báyìí àwọn lílò kò dùn púpọ̀ nínú ìrísí. Wọ́n kọ wọn lọ́wọ́ àwọn gbígbé agbègbè, ṣùgbọ́n nǹkan kan nípa Jesu tí ó jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n lè súnmọ́ ọ̀dọ̀ rẹ̀. Jesu fa wọ́n sí ara rẹ̀, nítorí náà kò jẹ́ ohun kíkọ sílẹ̀. Nígbà tí ó gbọ́ ọ̀rọ̀ náà, ó lè gbé ohùn, ó sọ pé dúró mímọ́, àti pé kò kùnà láti dé ọ̀dọ̀, àti fi ọwọ́ kan wọn. Ó fi wọ́n sílẹ̀ dáradára. Ìyẹn ni ọ̀nà tí Jesu jẹ́ ní ìlú Nain. Ó rí ọ̀pọ̀ kan ní ìsìnkú tí ọmọ ọmọkùnrin kan ṣoṣo rẹ, wíwá ìbìnújẹ́ rẹ, ó ní àánú fún un, ó sì sọ pé, má ṣe sọkún. Lẹ́yìn náà, ó tẹ̀síwájú láti mú ọ̀rẹ́ padà sí iye. Ní ìgbà díẹ̀, nígbà kan Jesu rí àwọn afọ́jú méjì, fi ọwọ́ sí ojú wọn, wọ́n sì gbà wọ́n. Bíbélì kò sọ pé Jesu sọkún nígbà tí ó kú, ṣùgbọ́n nígbà tí ó dé ibojì, tí ó rí Maria àti àwọn ẹlòmíràn tí ó ń sọkún nínú ẹ̀mí, ó sì bàjẹ́, ó sì sọkún. Ìbànújẹ́ tí àwọn mìíràn fi ọwọ́ kan ọkàn tí ó ní ìmọ̀lára rẹ̀, bóyá ìbànújẹ́ ni àwọn afọ́jú, àwọn arọ, àwọn tùràrí, tàbí ó kan àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀tẹ́lẹ̀. Jesu ó kan ìrora wọn, ó sì ṣe láti láti ṣe ìrànlọ́wọ́. Ọ̀rọ̀ náà tí ó di ara tí ó ṣẹ̀dá àgbáyé, ó sì fi ohun gbogbo rẹ̀ sí. Ẹni títún mú gbogbo rẹ̀ dìbà pọ̀ pẹ̀lú gbogbo àṣẹ, ìbáwí àti àna àti ìmọ̀lára sí ìrora wa àti ìbìnújẹ́, èyí ni Jésù wa. Wo ẹlẹ́dàá rẹ pẹ̀lú àwọn ojú ọkàn rẹ, ìrora àti ìsọkun, àti pé ìwọ yóò mọ ìgbésí ayé Kristi díẹ̀díẹ̀. Èmi kò tún sọ pé àwọn ọkùnrin gidi ṣe kígbe, ìbínú láti Jésù, bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe fún àwọn ará àìsàn, ṣùgbọ́n fún àwọn àìsàn. A kà nínú Mateo, báwo ni a ṣe fi àánú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó dàbí àgùntàn, àwọn ènìyàn ti sọnù, kò mọ ohun tí wọ́n wá, tàbí ibi tí wọ́n lọ lọ, ẹnìkan lè sọ ènìyàn ní ìṣòro wọn. Olùkọ́ kan yan ara wọn kádàrá, ṣùgbọ́n Jésù kì yóò súnmọ́ ọkàn rẹ̀ sí ipò wọn. Ó ti fi ọwọ́ kan nípasẹ̀ wọn ti ẹ̀mí wọn. Ìdí tí ó fi wá. Jésù, ó wá sí ìlú olùfẹ́ rẹ̀, Jerúsálẹ́mù, tó sọkún. Ó wo ọjọ́ iwájú ti ìlú yẹn àti pé ó dúdú. Àwọn Júù parí Jésù, tí ó sì kọ̀ láti ronúpìwàdà ti àwọn ẹ̀ṣẹ̀ wọn àti fún ìyẹn jìyà, ìjìyà burú. Àwọn ọmọ ogun ọ̀tá yóò jà àti pa ìlú run. Gbogbo àwọn olùgbé yóò pa tàbí tàbí àwọn ẹrú sí àwọn orílẹ̀-èdè mìíràn. Tẹ́ḿpìlì ológo, àmì ti àǹfààní wọn àti níwájú Ọlọ́run, láàrín wọn yóò yà sílẹ̀. Kò kọ́ òkúta kan lórí òkè mìíràn, gbogbo àwọn tí ó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ ṣáájú ikú ti ara rẹ̀. Lẹ́yìn ọ̀sán ti ikú ti ara rẹ̀, Jesu kò sọkún fún ara rẹ̀, ṣùgbọ́n ó kígbe sókè fún Jerusalẹmu ní mímọ́ pé wọ́n kọ́ni sí ìgbàlà wọn fún ìgbàlà nígbà tí wọ́n kọ omídìí rẹ̀ kì í ṣe fún ìjìyà ti ara rẹ̀, ṣùgbọ́n nítorí ìjìyà tí ó fẹ́ràn. Jesu ní àánú fún àwọn ẹlẹ́ṣẹ̀, Jesu ní àánú fún olóní, bóyá fún òwúrò rẹ̀, ìrora ìbànújẹ́ tàbí májẹ̀mú rẹ̀, ó lè fi ó pamọ́, ó fẹ́ láti gbà ọ́ là, ó kú láti gbà ọ́ là, Jesu Kristi nìkan lánàá lónìí àti láéláé, ó lè fi ó pamọ́, ó fẹ́ láti gbà ọ́ ó kú kú láti gba ọlá, Jésù Kristi nìkan lọ́lá. Pẹ̀lú àánú, ó ní fún àwọn ènìyàn wọ̀nyẹn. Òun yóò ṣe àánú pẹ̀lú àwọn alágbára wa ní gbogbo àwọn ayé tí ó dánwò bí a ti rí. Ṣùgbọ́n láìsí ẹ̀ṣẹ̀, ẹ bẹ̀rù, Jésù sọkún fún ọ nínú àwọn ìpọ́njú rẹ̀, àti fẹ́ kí ó lérò fún àwọn mìíràn nínú àwọn ìbànújẹ́ wọn pẹ̀lú. Jésù ní àpẹẹrẹ pípẹ́ ti àánú, ènìyàn tí ó ní òye. Ọ̀rí, Jésù, àwọn gbò, Matthew iṣẹ́, Monetiness kìíní. Nígbà gbogbo a gbọ́ pé àwọn Kristẹni yè kí ó yàtọ̀ sí àwọn ènìyàn ní àgbáyé. Èyí òtítọ́, ìyàtọ̀ tí Kristi ṣe ní àwọn ayé wáyé kí ó jẹ́ àkíyèsí púpọ̀. Ṣùgbọ́n kì í ṣe pé ènìyàn tí ó wà wà nínú Kristi, ní láti rìn ní àyíká nínú aṣọ àti táì tàbí pé obìnrin Kristiani ní láti lọ aṣọ ti ilẹ̀ nìkan tàbí wọ irun orí rẹ̀ nìkan. Nǹkan wọ̀nyí ní ìta, ìyẹn ni Lord Fisher lórí dada. Jesu sọ pé ìyàtọ̀ láàrín àwọn àtẹ̀lé rẹ̀ àti ènìyàn àgbáyé wà nínú ènìyàn inú rẹ̀, ìwà rẹ̀, ohun tí ayé yẹ kí ó rí nígbà tí wọ́n wọ ìgbésí ayé. Onígbàgbọ́ jẹ́ déédéé, àánú ti ìrẹ̀lẹ̀, àánú, ìtìjú, àlàáfíà àti òtítọ́. Nígbà tí Ọlọ́dẹ nígbà tí ṣàfihàn àwọn agbára wọ̀nyí, ìrọ̀lúwa yóò ọ̀kan nínú àwọn tí ó kéré jù tí àwọn èròjà jẹ́ ìwà tútù. Ẹnìkan tí ó sọ pé, tí gbogbo àwọn ẹ̀yà Ọlọ́run ni a fún ní ní títajà, ẹni tó kẹ́yìn láti ta yóò wà ní tútù. Àwọn ènìyàn díẹ̀ lóye ohun tí ó jẹ́ àti ní ìdíyelé sí méjì dídára yìí tí ó ṣe àpèjúwe Olúwa Jésù. Alábùkún fún lé ọ̀tá ni, Jésù wí pé, kí lè o túmọ̀ láti jẹ, gẹ́gẹ́ bí ìwé túmọ̀ wá, láti jẹ ọdún wa, tí ń fihàn pàṣẹ́ntẹ́rù àti ìrẹ̀lẹ̀, ìwà mímọ́, ti pàṣẹ ní rọrùn tí a fi òfin sílẹ̀, òkúta mọ́ kò jábọ́ tàbí fọ́ kúrò ní mímú lábẹ́ títẹ̀, ìpòsódà jẹ́ onírẹ̀lẹ̀, láti jẹ má kò túmọ̀ sí láti jẹ aláìlágbára ẹ̀sìn kí ó tó wà ní títà tí ó lágbára, ṣùgbọ́n tí ó jẹ́ kí ó jẹ́ asán jẹ́ asán fún ènìyàn. Lẹ́yìn tí ó ti wà ní pé ó pàdánù agbára rẹ̀, ó kan di ẹni tí a rí, dárí àti wúlò. Ìtumọ̀ tí ó dára fún ìwà pẹ̀lẹ́ jẹ́ agbára lábẹ́ ìṣàkóso. Rómù ṣẹ́gun àgbáyé. Ṣùgbọ́n àwọn Kristẹni ṣẹ́gun ìjọba Rómù. Nero àti kí ó wà ní ibùsùn rẹ̀ ní àfihàn ọba lákòókò tí àwọn Kristẹni sùn ní pẹ́kípẹ́kí nínú àwọn sẹ́ẹ̀lì túbú wọn. Wọ́n wá ìṣẹ́gun nínú ìràpadà àti ìgboyà wọn jẹ́ ti ìdálẹ́jọ́ wọn. Àwọn Kristẹni àkọ́kọ́ tí ó gba agbára ti ẹ̀mí tí ó dá lórí òtítọ́ ní inúnibíni àti èyí tí ó ṣe àfihàn àwòrán ti irúfẹ́ ti Kristi. Jẹ́ kí a wo ìra yìí tí ó ṣe pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé onígbàgbọ́ lélíness. Jésù ni àpẹẹrẹ wa ti ìwà tútù. Bóyá agbára tí kò gbóyè jùlọ ti ìgbésí ayé Kristi jẹ́ ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ tàbí ìwà tútù. Kò lágbára, rántí bí ó ti mú ọ lu àwọn ọ̀pá tí ó wà pẹ̀lú okùn tútù lórí àti sókè lórí àti lókè. Àwọn igun pé a ní ìyànjú rẹ̀ àti pé ó kan mọ́ agbébúrómù kan. Àwọn ẹni bí ó bá báyìí rọ́nú tí ó lè ti ṣe, ó lè ṣàkóso ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀, rìn lórí omi, ó ìfúnni láàárín àwọn ènìyàn pẹ̀lú ìṣù àkàrà àti ẹja díẹ̀ àti pàápàá rọ àwọn òkú dìde lórí ìjà àgbélébù. Ó lè pè ní àwọn áńgẹ́lì láti ṣètò rẹ̀ ní òmìnira ó pa ẹran tí kò pẹ̀lẹ̀. Ṣùgbọ́n kò ṣe Jésù, ẹ kò gbọdọ̀ ṣe ẹ̀ṣẹ̀ tàbí dí ẹ̀tàn tí ó wà ní ẹnu rẹ̀ nígbà tí ó kò gbà padà. Ṣùgbọ́n ẹ pa ara rẹ̀ sí ẹni tí ó ṣe ìdájọ́ òdodo fẹ́títí sí ohun tí ó sọ lórí àgbélébù. Baba dáríjì wọn, nítorí wọn kò mọ ohun tí wọ́n ṣe. Ní báyìí ní ìrẹ̀wẹ̀sì, ṣáláyé dáradára bí agbára lábẹ́ ìṣàkóso, ìdákẹ́jẹ́ láàárín àwọn ìdánwò, àti ìdákẹ́jẹ́ tí èmi pàápàá ní àwọn ipò tí ó nira. Ọkàn Mẹ́sáyà Isaiah ní àsọtẹ́lẹ̀. Isaiah àwọn ẹ̀ṣẹ̀ nípasẹ̀ tàbí ìránṣẹ́ rẹ̀ tí ó sọ̀kalẹ̀ ní ìta. Jésù kò dúró ní àwọn òpópónà kígbe pẹ̀lú ojú rẹ̀ pupa kúrò nínú ìbínú láti ọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́ ti àwọn àṣìṣe àwọn ọ̀nà wọn. Jésù, gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ yìí, kò pa apá sankan tí ó bàjẹ́ tàbí fífò fìtílà smowi. Èyí bàjẹ́ rẹ̀ dúró aṣojú àìlera ènìyàn lẹ́jẹ̀. Báwo ni Jésù wọ ní àìlera àwọn ènìyàn ìbínú kò kẹ́gan wọn? Jésù láàárín àwọn aláìlágbára, ìtìjú tàbí ìtẹ̀sínásíta fi hàn pàṣẹntẹ́rù àti àánú. Ó ṣe ìdánimọ̀ pẹ̀lú wọn, ṣe ìtọ́jú wọn pẹ̀lú ọwọ́, ó sì gbé wọn sí ọkọ̀ òfurufú tí ó ga jùlọ kò sọ wọ́n, dípò ó tọ́jú wọn pẹ̀lú ìtọ́jú ńlá. Oúnjẹ tútù, ìpanu sardine jẹ́ ìrúsí èyí. Nígbà tí abẹ́là kan tàbí fìtílà òróró jáde, wick bẹ̀rẹ̀ sí smolder àti èéfín. Ìyẹn lè jẹ́ ìbínú sí àwọn ojú, nítorí náà òun ti rọra ti fi jù. Wípé Flodrin ṣe aṣojú ìbínú ènìyàn rà. Báwo ni Jésù ṣe sí irú ènìyàn yẹn? Ó sì fi ó pẹ̀lú wọn, dípò gbígbé wọn, ó tọ́jú wọn. Jésù kò step lórí aláìlera, oníbàjẹ́ ìṣòro tí ó ní ìgbàgbọ́. Jésù kò ṣe ìgbélárugẹ àìlera, ṣùgbọ́n ìfaradà àti nítorí náà ní àǹfààní láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn aláìlera di agbára, kò sì fífikọ wọn pẹ̀lú ẹrú púpọ̀ jù fún wọn láti jẹ́rìí nígbà gbogbo a pé àwọn ènìyàn nígbà gbogbo láti hùwà dáradára àti láti jẹ́ ti ìwà tí ó dára, ṣùgbọ́n ní àkókò kan náà, ó lóye àti fi sí pẹ̀lú ìbámu àti ìmá tí ó gbà. Ó lè dàbí àjèjì láti sọ, ṣùgbọ́n Jésù kò fi èmí lélẹ̀ kúrò. Nígbà tí ó jáde, àwọn oníṣẹ̀wọ̀ kúrò ní tẹ́ḿpìlì, kò sì kúrò ní ìṣàkóso. Dípò, ó mọ ohun tí ó ń ṣe, kò dádúró ní Mateu. Nígbà tí ó bá dá àgàbàgebè, èròǹgbà ìjọ, búrọ́dì àwọn ọmọdé, báwo ni ó ṣe lè sá fún ìdájọ́ ti ọ̀ràn pàdé, tàbí kí ó dẹ́kun láti jẹ́ Mek nígbà tí a bá fi ara wọn hàn láti ọ̀run pẹ̀lú àwọn angẹli alágbára àti lórí àwọn tí kò gbọ́ràn sí ìbátijẹ́ nígbà bí lẹ́sẹ̀ tàbí gbìyànjú láti ṣe èlùbọ́. A gbọ́dọ̀ ṣe iṣẹ́ sọ̀rọ̀ àti kọjú, ṣùgbọ́n àkànṣe ní ọ̀nà tí ó tọ́, ọ̀nà Jésù, ọ̀nà ti ìṣàkóso. Ọ̀rí, Jésù olódodo ìṣe, òdodo kìíní ó jẹ́, àwọn fún àwọn ẹni tí ebi ń pa àti òǹgbẹ́lé òtítọ́ fún òdodo, nítorí wọn ó yọ òtítọ́ ti Bíbélì ní pé ọkùnrin nílò díẹ̀ sí ju oúnjẹ lọ àti mímu láti ṣe àtìlẹ́yìn ìgbésí ayé rẹ̀. Ó nílò oúnjẹ tí èémí fún ẹ̀mí rẹ̀, tí ó ní ìdí tí Jésù fi sọ pé, ènìyàn kì yóò gbé ní àkàrà nìkan, ṣùgbọ́n nípa gbogbo ọ̀rọ̀ tí ó tẹ̀síwájú láti ẹnu Ọlọ́run. Ó tún sọ pé, má ṣe fún oúnjẹ tí ó ṣọ̀gbẹ, ṣùgbọ́n fún oúnjẹ ni a yóò fún ọ, nítorí Ọlọ́run Baba yóò fún ọ, nítorí Ọlọ́run Baba yóò fún ọ, nítorí Ọlọ́run Baba olóore. Ènìyàn kì í ṣe ẹranko lásán pẹ̀lú àwọn ẹni ti ara. A ní ìdàpàtàkì tí Ọlọ́run ṣe nínú àwòrán àti àwòrán rẹ̀ ní ìpẹ̀sẹ̀ pẹ̀lú ìmọ̀lára àti àwọn ẹni ti ara. A ní ẹ̀dà pàtàkì tí Ọlọ́run ṣe nínú àwòrán àti àwòrán rẹ̀ ní ìpẹ̀sẹ̀ pẹ̀lú ìmọ̀lára àti àwọn ẹni ti ara àti àwọn ìfẹ́. A ní nílò ìbátan tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run ìlẹ́dà àti èyí wá nípasẹ̀ Jésù Kristi. Matthew àṣẹlẹ̀ tẹ̀lá, àlétí wa ti àwọn ojú ìṣẹ̀lẹ̀ tún tí àwọn asíkiri tí ó sálọ, rògbòdìyàn ti ìlú tàbí iṣẹ́ ìlú pẹ̀lú àwọn aṣọ olórí ẹ̀yìn wọn. Wọ́n ṣiṣẹ́ tàbí ìrìn àjò ní òru tí a ní lára, nígbà tí àwọn eegun àwọn ọdẹ wọn dàbí ẹni pé àwọ̀ ara wọn tí ó múnà àti àwọn ìyẹ́ wọn big pẹ̀lú àwọn parasites. Púpọ̀ wa kò ní ọlọ́bọ̀ kìíní, ebi ó kan lára bí àyọ̀wò ni ó jẹ́ fún àwọn sàsálà wọ̀nyí láti rí ọ̀pọ̀lọpọ̀ àti omi. Àwọn ènìyàn ń wá ohun kan fún ìgbésí ayé tí ó ní ìtẹ́lọ́rùn, àwọn ìfẹ́ àti ẹ̀mí wọn, ebi ń pa wọn àti òǹgbẹ̀gbẹ̀, àwọn ènìyàn ń wá ti olóhùn, wọ́n fẹ́ ohun àwọn èlò tí ó súnmọ́, ìtumọ̀ fún ìgbésí ayé ayé àti àlàáfíà. Wọ́n fẹ́ láti ní ìdùnnú. Níbẹ̀ ni bó tilẹ̀ jẹ́ pé ebi díẹ̀díẹ̀ sí pé Ọlọ́run fẹ́ kí a ní ìrírí àti nígbà gbogbo láti ní ìtẹ́lọ́run, ebi àti òǹgbẹ ní òdodo. Rántí pé ìbùkún ti wà ní nígbà mìíràn bí ìdùnnú. Ṣàkíyèsí, ohun tí Jésù kò sọ, kò sọ pé àwọn tí ó wá ìdùnnú yóò ní ìdùnnú. Dípò, ó sọ pé àwọn tí ó wá òdodo yóò dùn. Ṣàkíyèsí, ohun tí Jésù kò sọ, kò sọ pé àwọn tí ó wá ìdùnnú yóò ní ìdùnnú. Dípò, ó sọ pé láti ṣe ènìyàn títọ́ yóò ní ìdùnnú. Nígbà gbogbo, àwọn ènìyàn tí ebi ń pa àti òǹgbẹ gbìyànjú láti ní ìtẹ́lọ́run àwọn ìfẹ́ ìfẹ́ wọn ní ọ̀nà tí kò tọ́. Ọmọdé ní ebi tí ebi ń pa ilé ìwé àti lọ lórí ṣùwìtì. Ṣùgbọ́n nígbà tí àkókò wíńdò wa kò fẹ́ láti jẹun. Nítorí náà jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni ó gbìyànjú láti ní ìtẹ́lọ́rùn àwọn ohun èlò tiwọn, bí ó ti àwọn ìgbádùn púpọ̀ àti àwọn ìgbádùn tí ó ní ìlera. Ṣe àwárí pé wọn kò wá ayọ̀ títí wọn kò rí ayọ̀ tí ó ní pípẹ́. Jésù fi hàn ọ̀nà sí ìtẹ́lọ́rùn, ìtẹ́lọ́run àti ìmúṣẹ ní ìgbésí ayé. Alábùkún fún lé àwọn ẹni tí ó pa wọn àti ohun wa ẹgbẹgbẹ̀rún ọdún ṣáájú ìyìn rẹ̀. A sọ àsọtẹ́lẹ̀ Jésù, ó nífẹ̀ẹ́ òdodo àti ìwà rírà. Ó tún sọ fún àwọn tálákà òun ó pinnu pé pẹ̀lú ní ẹnu rẹ̀ yóò kọlílẹ̀ ọ̀wọ́n ti àwọn ẹgbẹ́ rẹ̀ àti òtítọ́ di bẹ́lí tí ó pa àtẹ̀gùn ti ẹgbẹ́ rẹ̀. Jésù nípa ìfẹ́ wa tí ó dára jùlọ ti òdodo, ṣùgbọ́n ṣé o mọ̀ kíni òdodo àti ọjọ́ òun kọ́ná bí òdodo nìkan lórí ìpẹ̀lẹ̀ ti ara ẹni kì í ṣe ìtọ́jú àwọn mìíràn ní ìtẹ̀lẹ́ra tàbí òdodo, ṣùgbọ́n ó tún ṣe ọ̀tún fúnra rẹ̀ nínú ìgbẹ̀san fúnra rẹ̀ nínú ìgbé Kristi tọ́jú àwọn ènìyàn ro, ṣe èyí tí ó jọ, ó sì dáàbò bo lónìí, ọ̀dọ̀ rẹ̀ san fún ọ̀rìn dúró. Ó jẹ́ tí ó kópa nínú ìjà láàrin rere àti búburú. Ní ọ̀rọ̀ yìí, kì í ṣe àṣẹ, ó fẹ́ dára láti borí búburú lórí ibi. Jésù fẹ́ràn ohun tí ó tọ́, ṣùgbọ́n kórìíra ohun tí ó jẹ́ àṣìṣe. Ó yẹ láti ṣe pàtàkì fún wa láti mọ̀ pé Jésù nígbà gbogbo ṣe àti pé yóò ṣe ohun tí ó tọ́ nígbà gbogbo. Jésù Kristi, olódodo, ni ohun tí Ọlọ́run fẹ́. Pàápàá ó lé lórí àgbélébù ní láti jẹ́ pé a ti dá mi lẹ́bi nítorí àwa gba èrè, nítorí àwọn gba èrè, nítorí àwọn ìṣe wa. Ṣùgbọ́n ọkùnrin yìí tí kò ṣe àṣìṣe, nítorí tí ó ó lè pè Sátánì rúdurùdu, ó lè sì wa ṣíṣe. Ó fi hàn ènìyàn láàyè láti yí ilé baba rẹ̀ di ihò àwọn ọ̀lẹ. Jésù kò kènìyàn nítorí àwọn ṣiṣẹ́ rẹ̀ tí ó kíá tàbí ọtí tí a fi sílẹ̀ fún àwọn àṣà. Ìyẹn yóò ṣe ìrànwọ́ fún aláìní. Ó fi kú fún alẹ́gbẹ̀ rẹ̀ kí ó pín òdodo pẹ̀lú àwọn mìíràn nínú gbogbo ọ̀kárà àti ìṣẹ́. Jésù fi hàn àpẹẹrẹ pípẹ́ tí ohun tí ó tún sí láti jẹ́ olódodo. Jésù ní àpẹẹrẹ wa ti ìdàgbàsókè wa. Ó jẹ́ orísun òkè wa. Ó jẹ́ orísun agbára àti èso wa. Bí ó ti ṣe agbódé ní ìfẹ́sí kan ti ìdílé kan. Ó nílò ara wa lórí kan àti pínpín ohun ìní wa pẹ̀lú àwọn mìíràn. Agbódúgbòràn sí lókun ni iye tí Jésù

mi, ta gbogbo ohun ìní rẹ̀ àti aya àti àwọn ohun rẹ̀. Ìránṣẹ́ mi bẹ Olúwa mi, Olúwa mi, Júù, ṣe sùúrù pẹ̀lú mi, èmi yóò san òun ní gbogbo rẹ̀. Mo kàn nílò díẹ̀ nínú àkókò, jùkan àti ìbànújẹ́ bá tí ó gbà wo, ń padà sínú ihò náà títí ó fi san ohun tí ó jẹ́, ṣùgbọ́n nínú ìtàn tí ó lé wákàkì. Nítorí bẹ́ẹ̀, ó jẹ pa, nítorí pé ipò ìṣòro nígbèsè àti ṣe ohun kan láti dínkù ìjìyà rẹ̀. Jésù lè, bíbí àwọn ẹ̀yìn rẹ̀ lè, ní jíjí kan ní jísimi, Júù tí ó kú, ó dàbí ẹni pé ó pa òun, ẹ̀hín, òun wá sí ààyè ọkà ti múra láti kórè, aya bí tí ebi wá, àwọn ebi ń pa lórí ọ̀kọ̀ọ̀kan tí tí òun bá ṣe, àti sùn ṣe. Báyìí ni Jésù yóò ṣe. Ǹjẹ́ òun yóò àjẹrọ́nu ti àwọn ọkùnrin rẹ̀ pa, kí ó sì jẹ́ kí àwọn ọkùnrin rẹ̀ pa, kí ni yóò ṣe àánú, ìdáhùn sì jẹ́ kedere. A ti ṣàlàyé àlànà tí ó ṣàlàyé bí àìní àwọn ọkùnrin Lot, èyí kò sì mú òfin kúrò sílẹ̀ tí ó fún bùkún ènìyàn. Ó kúrò nìkan pẹ̀lú àwọn àṣà tí àwọn àgàbàgebè wọ́n ti ṣẹ̀dá, àwọn òfin, àti kí ó sìndẹ̀nsì tí kò pàápàá wọn ní àǹfààní láti rú àánú wá sí àwọn ènìyàn síwájú àwọn òfin àti àwọn àṣà. Ẹ̀sìn láìsí àánú ṣọ̀fọ̀ àti ikú kò sì ti lọ́rùn. Ẹnikẹ́ni tí ó bá yà àánú kúrò ní ìgbésí ayé wọn lè béèrè pé wọ́n tẹ̀lé Jésù láti jẹ́ tàbí kì í ṣe kí ó jẹ́ àánú kò sí pàtàkì nínú ìdájọ́ àti pé pàlọ́kàn mi ìwé àti pé ìwọ kò fi alẹ́ àti pé ìwọ kò fi alẹ́ bùnkún mi àti pé ìwọ kò fi fi bí mi. Nígbà náà lé wọn sì dá lọ́dún pé Olúwa nígbà tí a ti ń rí ebi ń pa tàbí nínú túbú àti nínú túmi lẹ́yìn náà òun yóò dáhùn pé ní ìdánilójú tí ó kò ṣe sí kan tí ó kéré jù nínú yín ìwọ kò ṣe sí mi àánú jẹ́ apá kan pàtàkì ti Kristiẹni tí ti alábùkún fún ní àánú nítorí òun yóò gba àánú Jésù àánú jẹ́ nígbà tí a lérò ìrora ẹnìkan nínú ipò tilẹ̀ jẹ́ pé rilára ìrora náà ṣùgbọ́n ṣiṣẹ́ dà láti ṣe ìtúsílẹ̀ àti ìrànkù. Gbogbo wa ní ìrora àti àìlákòókò nígbà kan, kò sí iyèméjì, a nílò kọ́r, ìwúrí tàbí ìdarí rere. Àwọn ènìyàn tí ó wà ní àyíká wa tún lérò kan náà, àwọn nǹkan kan náà àti nílò kọ́r, ìròyìn àti ìrànkùkù. Jésù kọ́ wa pé, Ọlọ́run yóò san ẹ̀san ìjọ àti ìfẹ́ wa fún àwọn a yóò gbàánú, bàbá hun, yóò tún dáríjì rẹ̀ sí nǹkan àti kí ó lè rí dájú pé, Ọlọ́run tí ó níyẹ̀ pẹ̀lú ìdùnnú Jésù ní àpẹẹrẹ àánú wa ti kankan sí àwọn pẹ̀lú fún Jésù. Ó kì nípasẹ̀ gbèsè ayé pẹ̀lú àṣìṣíndà kan tí ó kún fún àwọn iṣẹ́ pàtàkì ṣùgbọ́n nígbà gbogbo rí àkókò, nígbà gbogbo láti dúró àti sí àwọn àìní, àwọn tí ó wà ní àyíká, láti ran ẹnìkan lókù. Mìíràn kì í ṣe àkókò pípàdánù fún Jesu. Àwọn pàtàkì rẹ̀ yàtọ̀ sí àwọn ti àgbáyé tí ń sọ̀kalẹ̀ láti òkè náà. Lẹ́yìn tí ó fi wàásù alágbára sílẹ̀, ó fi àtẹ̀tẹ̀wé kan tí ó sọ Olúwa, tí ó bá fẹ́, ó lè sọ mí di mímọ́. Jesu sì ń jáde ọwọ́ rẹ̀, ó fi ọwọ́ kan wí pé, mo nífẹ̀ẹ́ láti sọ di mímọ́. A tutù iṣẹ́ fún ju ọdún mẹ́ta lọ́kọ̀ iṣẹ́ ìrẹsì lórí ìhà. Ní gbogbo fèsì sí àwọn ìbéèrè sí pé, a lè rí àìrọ̀rùn. A kò kà nínú Bíbélì pé pé Jésù láìláì wà ní àǹfààní ènìyàn tí ó ń béèrè fún ìrànlọ́wọ́ àti pé ó kùnà láti ràn lọ́wọ́ sí òpin àrí Kristi. Kàn mọ́ àgbélébù Kàfárì, kú ní ìpọ́njú láàrin àwọn ọlọ́ṣà méjì, ó ní ọwọ́ rẹ̀ kún fún àwọn ìṣòro tirẹ̀, ṣùgbọ́n gbọ́ ìbéèrè ọ̀lẹ, ó rọ̀ àánú ńlá, bí ó tilẹ̀ jẹ́ ohun tìkárí, ń jìyà ìrora ti ìrírí, ó ní àǹfààní láti dáríjì ọ̀lẹ. Jésù ní Jésù wá, ó wọn ọ̀nà wa, ó pẹ̀lú ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí ó ní ìtara, ó sì sọ̀kalẹ̀ fún àwọn ẹlẹ́ṣẹ̀ bí wa tilẹ̀. Ǹjẹ́ lọ, báwo ni a ṣe nífẹ̀ẹ́ sí àwọn ènìyàn wọ̀nyẹn tí ó fi ara wọn bo ara wọn àti sun ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀? pé wọn yóò kọ̀ ní kankan láti jẹ ọlá àti ìwà burú ju ikú lọ. Ní ìdájọ́, àwa yóò dé ọ̀dọ̀ Jésù ṣe tí a bá fẹ́ láti gbé ìgbésí ayé Kristi. Àwa yóò dé ọ̀dọ̀ láti ṣe ìrànlọ́wọ́ àbálá. Jésù, Mátẹ̀ò, èso Mátẹ̀ò, èso onígbàgbọ́ tí ó túmọ̀ sí láti jẹ́ onígbàgbọ́. Èyí ní irú ènìyàn kan béèrè bóyá ó jẹ́ onígbàgbọ́ kan. Bẹ́ẹ̀ ni èmi ní onígbàgbọ́ nítorí ìjọ ó jẹ́ ẹfin tàbí abìlà. Kí ni òpin sí ní àtọ́kọ ti àwọn ìdílọ́wọ́? Ṣùgbọ́n òfin Kristi ṣe tẹnumọ́ díẹ̀ sí ohun tí ó ṣe àti ohun tí ó dàbí lórí inú ju àwọn kan tí ó kò ṣe. Ìwásí rẹ̀ yẹ kí ó jẹ́ àti pé ó jẹ́ rẹ, àfihàn tí ó rọrùn, ti ohun tí ó wà nínú ọkàn rẹ, pàtàkì pàtàkì ti ara ẹni. Àwọn agbára inú ti hàn nínú ọ̀rọ̀ tí ó wọ́pọ̀, ohun ọ̀gbìn àti pé ìwọ yóò gba àwọn iṣẹ́ rẹ̀, àwọn iṣẹ́ ọ̀gbìn, àti pé ìwọ yóò ní àwọn ìṣesí rẹ̀, àwọn èèyàn tí ó tọ́, gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn èrò. Nítorí pé bí ọkùnrin kan rò nínú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni òun, iṣẹ́ kì í ṣe ohun pàtàkì jùlọ. Dájú, àwọn iṣẹ́ rẹ̀ ṣe pàtàkì, ṣùgbọ́n òtítọ́ ni pé ènìyàn rere láti inú ìtọ́jú rẹ̀ ń mú búburú jáde kúrò nínú ìṣúra búburú, nítorí ọ̀pọ̀lọpọ̀ inú àwọn ẹnu rẹ̀ ń sọ̀rọ̀. Tún àkókò ti ìdàgbàsókè, èmi gbọ́dọ̀ nígbà gbogbo gbogbo jẹ́ ènìyàn inú. Ìyẹn ní ọkàn alábùkún fún lí àwọn alánú lí àìríkan fún kí wọn kí ó rí Ọlọ́run. Jésù sọ pé mímọ́ àwọn ìpànìyàn, àwọn panṣágà, àwọn panṣágà, àríkàṣọ́ns, àwọn ọmọ ẹ̀rí, ẹ̀ríkọ sọ̀rọ̀, wọ̀nyí ni àwọn tí ó sọ ènìyàn di àkejì. Ìfọ́n tí ó wà pẹ̀lú títọ́ ti àwọn èdè, pàápàá ọ̀rọ̀ náà ò tọ́ wá láti ìtumọ̀ ọ̀rọ̀ Latin, láìsí ẹ̀pọ̀ etí, èyí ń tọ́ka sí sí àṣà àtijọ́ ti fífi àwọn àbàwọ́n sínú iṣẹ́ àwòrán pẹ̀lú ẹ̀pọ̀ etí. Gbìyànjú láti tan ẹni tí ó ra Nǹkan tí ó dára ni a kò ní ẹ̀pọ̀ etí, ìyẹn jẹ́ òótọ́, ìtumọ̀ pé tàbí láìpé kọ̀ǹtámẹ́rì. Bí oyúnko náà jẹ́ ohun tí a kọ lórí àmì, Jesu fèsì sí àgàbàgebè púpọ̀, nítorí wọ́n jẹ àwọn ibojì funfun èyí tí ó hàn lẹ́wà ti ìta, ṣùgbọ́n inú tí ó kún fún àwọn ègún ènìyàn àti gbogbo àìmọ́ àti ìtakò fojú sí olódodo sí àwọn ènìyàn. Ṣùgbọ́n inú ariwo ni ó kún fún àgàbàgebè àti àìṣedéédéé. Olúwa kò rí bí ènìyàn ti rí, nítorí ènìyàn dàbí ìfarahàn òde ní. Olúwa wo ọkàn, kì í ṣe gíga, agbára ẹ̀san, tálẹ́ǹtì, kírísímà tàbí àwọn aṣọ tí ó ṣe ìtumọ̀ ọkùnrin kan. Ó ní ọkàn, ṣe àjẹ́ nínú ọkàn. Jesu ní àpẹẹrẹ ti mímọ́ wá, orísun pípé pípẹ́ àti mímọ́ ti Kristi ní ẹ̀rọ aláyé pé a lè tún jẹ mímọ́, ó wà nínú ẹran ara, ṣùgbọ́n kò fún ara rẹ̀ sí ìbàjẹ́ ti ara, ó kò dẹ́ṣẹ̀, kò wò obìnrin kan pẹ̀lú àwọn èrò aláìbàjẹ́, kò sì ṣẹ̀. Àwọn ọ̀tá rẹ̀ rúwá fún ẹ nítorí ó sọ pé òun àti Baba pẹ̀lú. Àwọn ọ̀tá rẹ̀ nígbà gbogbo ń gbìyànjú láti mú ní ìlòdì kan, ṣùgbọ́n wọn kò ṣe. Kì lẹ́ẹ̀kan, ó ní ìgbésí ayé, ìjìyà àti ìdánwò, ṣùgbọ́n kò kùnà, ó lè sọ pé, èmi ní ìmọ́lẹ̀ ayé. Ẹnikẹ́ni tí ó tẹ̀lé mi kì yóò rìn nínú òkùnkùn. Ó béèrè pé, ta ni nínú yín yìn yín? Ìdáhùn sì ní ipa kan. Nígbà tí ọ̀kan nínú àwọn apọ́sítélì rẹ̀ bá mú ọ̀wọ̀ láti fi Jésù hàn láyé tí ó wúlò nìkan, nígbà tí ọ̀kan nírúbọ sí àwọn ọ̀tá Jésù ni yóò lọ gbàdúrà. Jésù gangan ni ó fara, Jésù gangan ni ó kó lọ fẹ́rẹ̀ láti borí lórí àwọn ọmọ ẹ̀yìn tàbí dèrò ìṣe àpínfúnni rẹ̀. Òtítọ́ rẹ̀ jẹ́ fún ní ọ̀wọ̀ọ̀wọ́, ṣùgbọ́n fún àwọn Farisi, ó sọ òtítọ́ náà di òtítọ́ pàápàá nígbà tí wọn kò fẹ́. Pílátù, tí ó ní agbára láti pa òun tàbí sọ di òmìnira, ó jẹ́wọ́ pé ó jẹ́ ọba àti pé ó ní gbogbo àṣẹ àti àṣẹ náà ó ṣe ìfàmọ́ra kíyèsi. Ṣùgbọ́n ìdí ìrànlọ́wọ́ ènìyàn ni pé ó nífẹ̀ẹ́ àánú fún wọn. Àwọn Farisi ó fún wọn ọkùnrin tálákà ní ọwọ́ kan. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ti sọ fún àwọn ti ara wọn láti pe àkíyèsí gbogbo ènìyàn, Jesu wọṣọ òkú náà, ó sọ ẹnikẹ́ni, “Yàtọ̀ wo ni ọ́?” Jesu fún wa ní àpẹẹrẹ pípé ti òtítọ́ mímọ́, mímọ́ àti ìrẹ̀lẹ̀, ṣẹ̀dá ọkàn fún fún mi, ó Ọlọ́run, àti kí a lè ṣàfikún, kí a jẹ́ kí ìgbésí ayé Kristi jẹ́ èmímí, pàápàá, abala Jesu, arákùnrin bọ́rùn, ẹ̀ṣẹ̀, pẹkatẹ̀máka, kí ni ó jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ráwó fàdákà ńlá kan tí ṣe òkè òkè ilé iṣẹ́ tí iṣẹ́ ara ní Bẹ́tílẹ́hẹ́mù. Lọ́jọ́ kan padà sí àwọn ọdún ilé ìjọsìn Rómọ Kátólíìkì, èyí tí ó pín apá kan tí ilẹ̀ pẹ̀lú ìràwọ̀ tiwọn, ṣùgbọ́n ilé ìjọsìn olódodo ọkọ̀ láti jẹ́ kí wọ́n jẹ́. Ilé ìjọsìn olùtọ́jú Greek ní àtìlẹ́yìn nípasẹ̀ Russia àti Faransé ṣe àtìlẹ́yìn ilé ìjọsìn Roman Kátólíkì, ṣùgbọ́n ó jẹ́ Turkey tí ó ṣàlàyé Palestine ní gangan ní àkókò yẹn. Nígbà tí Turkey bá sí ẹgbẹ́ ìlú Roman Kátólíkì, Russia ṣàlàyé ogun lórí Turkey lẹ́sẹ̀kẹsẹ̀ France àti England tí orí ara wọn pẹ̀lú Turkey àti já ìtàn kìíní pé ogun krimiani, ó ti pé tó ju ọdún mẹ́ta láti sí ní ìparí ogun yẹn ìràwọ̀ sọ̀kalẹ̀ ṣe kìí ṣe Ironic ti aya ọmọ àlàáfíà, ó ti fẹ́rẹ̀ jẹ́ rọ́búyàn láti ogun. Nígbà tí àwọn kámẹ́rà tún gbà wá lọ sí Bethlehem, ó fẹ́rẹ̀ èyíkéyìí. Àwọn ọmọ ogun tí ó sọ àwọn ènìyàn tí ó péjọ láti sin olókìkí. Ó ti wà ní ìṣirò pé ní gbogbo ìtàn ti ẹ̀dá ènìyàn, kéré ju ọgọ́rùn-ún ọgọ́rùn-ún tí ìtàn tí ó gbà sílẹ̀ lè ṣe àpèjúwe. Bí àwọn àkókò àlàáfíà, ní àwọn ọdún tó kẹ́yìn, ó ti ju ọdún lọ àlàáfíà. Àwọn onítùmọ̀ sọ fún wa pé láàárín àwọn ọdún tó kẹ́yìn, àwọn ogun ti wà ní Yúróòpù nìkan. Ní àárúndún, wọ́n ti gbé ní àlàáfíà tí ó hàn láàárín ara wọn. Síbẹ̀síbẹ̀, nítorí náà, ní òmìnira láti láti òfin àwọn Soviet tí ó jẹ́ ìjọba fún wọn. Àwọn ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó padà sí kíkorò àti ìkórìíra àti ìkórìíra tí ó bẹ̀rẹ̀. Òtítọ́ ni pé àwọn ènìyàn lórí tiwọn má ṣe fi dídára mìíràn pẹ̀lú ara wọn. Àwọn kòtò wá kún fún àwọn tí kò lè lè dúró. Nítorí náà wọ́n lọ sí ilé ẹjọ́ láti wá ẹnìkan láti yanjú àwọn ìyàtọ̀ láàrin wọn. Ajá àti pé Abika a sọfin tuntun kọ̀ọ̀kan mìíràn. A fa ara wa sí ìsàlẹ̀ lórí tiwa wa. A ní ìṣòro ń gbé ní ìbámu àti àlàáfíà pẹ̀lú ara wọn. Epotatus, ọlọ́gbọ́n ti ọ̀rùndún kìíní, kọ̀wé ní tọ́ka sí Pac Romano, Rómù àlàáfíà tí ó wà nínú nínú ayé, ọ̀làjú ní àkókò, àti nípa èyí tí Kesari fi gojú. Lákòókò náà, Elesteri lè fún àlàáfíà láti ogun lórí ilẹ̀ àti òkun. Kò lágbára láti fún àlàáfíà láti ìfẹ́, ìbìnújẹ́, àti ìlara. Kò lè fi àlàáfíà ọkàn rẹ̀. Nítorí ọkùnrin wo ni ó dàgbà ju pàápàá fún àlàáfíà lóde sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn? Àlàáfíà nìkan, ìsánsá ti àríyànjiyàn. Tí kò bá sí àwọn ogun, a sọ pé àgbáyé wa ní àlàáfíà. Tàbí bí a kò bá jà pẹ̀lú àwọn aládùúgbò wa, a ní àlàáfíà. Nínú májẹ̀mú láéláé, àlàáfíà jẹ́ Shalom, èyí tí ó túmọ̀ sí ìwọ̀n píparẹ́, ìṣọ̀kan ti àti ìgbésí ayé. Nínú májẹ̀mú titun, ọ̀rọ̀ Gíríkì fún àlàáfíà ní ìtumọ̀ è ní àwára inú, ìfi gbogbo wọn jọ. Àlàáfíà lè ṣàlàyé bí inú ní ìdàkejẹ́, pàápàá láàárín rúdurùdu ti ìtà tàbí ìparun. Láti gbádùn àlàáfíà ni láti wà ní ìbámu pẹ̀lú Ọlọ́run, ara wọn, àti àwọn mìíràn. Ó ṣe pàtàkì láti mọ̀ pé àlàáfíà nínú Bíbélì pé ìmọ̀ránnilájà kì í ṣe nìkan ṣàlàyé iná ìparí, ṣùgbọ́n oníṣọ̀kan tí a ti láwọn ogun kì í ṣe kọjá ní ìwọ̀n Ọlọ́run, kì í ṣe àwọn ìlẹ̀kùn nìkan láti pa ariwo ní òpópónà, ṣùgbọ́n wíwá ìsinmi nánà nínú ẹ̀mí rẹ̀ tí ó wá síbẹ̀ nípasẹ̀ rúdurùdu òtítọ́ àlàáfíà wa, Nígbà tí ọrẹ jẹ́ ìdásílẹ̀ láàrin ìwọ àti Ọlọ́run, àwọn mìíràn àti ara rẹ̀, àlàáfíà tòótọ́ nìkan ló wà. Nígbà tí ìfẹ́ gba ààyè ìkórìíra, arákùnrin náà ni ẹni tí ó ṣiṣẹ́ láti rọ́pò ìkórìíra àti àríyànjiyàn pẹ̀lú ìfẹ́ àti ìṣọ̀kan. Jésù ní àpẹẹrẹ wa ti àlàáfíà, àwọn ẹ̀kọ́ lójoojúmọ́ tí ó fẹ́rẹ̀ tọ èyíkéyìí. Ìròyìn sọ nípa àwọn ogun, ìwà ipá, ìwà ipá, ìwà ìkórìíra. Láàrin ipò rúdurùdu àti ìjìyà, ó lè jẹ́ pé ààyè ìsinmi tó wà, àlàáfíà àti ìdákẹ́jẹ́ abo, párádísè òtítọ́ kan níbi lórí ilẹ̀ ayé irú ipò bẹ́ẹ̀ ti wà ní nítòótọ́ àti dára sí síbẹ̀, ó wà ní ìráyé sí gbogbo ènìyàn. Ibi yìí wà nínú Kristi, àti ẹni tí ó dá àlàáfíà yìí ní Jésù fúnra rẹ̀ ní òtítọ́. Jésù ní àlàáfíà wa sí ìfagilé yìí, ó yá ogun. Ọlọ́run fìránṣẹ́ sí ara rẹ̀, àṣírí tí ó hàn, nítorí àlàáfíà ní ojú ayé, àdúrà ló fẹ́ sí sí àwọn ènìyàn. Àsáyà sọtẹ́lẹ̀ pa Jésù, nítorí a bí ọmọ kan, èyí ṣe ìrànlọ́wọ́ fún wa, lórí olóòfẹ́lẹ̀. A pe èrò Ọlọ́run ní ohun ìjìnlẹ̀ àti ìdí ayérayé rẹ̀. Kò ní láti ṣe ohunkóhun kéré jù sọ́kàn gbogbo irú àwọn ènìyàn ní ìjọba àlàáfíà, ìfẹ́, àti òdodo nípasẹ̀ Jésù Jésù Kristi ọba. Àìsáyà ṣe àpèjúwe ìjọba yìí, ọdún ṣáájú kí ó fi ìdí múlẹ̀, ó lọ àwọn òfin àmì àpẹẹrẹ. Ìkòkò yóò máa jókòó pẹ̀lú ọ̀dọ́ àgùntàn, màlúù yóò pa òkú mọ́, àwọn ọmọ yóò pa omi mọ́. Ǹjẹ́ ó lè rí bí àlàáfíà tòótọ́ ṣe é ṣe nígbà tí ènìyàn bá wá láti mọ Kristi àti ìgbésí ayé rẹ̀? Jésù ní pẹ̀kátẹ̀máká ńlá, ọ̀run ìwà tí ó yàrán, àwọn Júù àti àwọn kèfèrí ní ara kan. Ipa Jésù lórí àwọn ọ̀tá tí ó jẹ́ ẹ̀dá wọ̀nyí jẹ́ ìkọjá. Àwọn ènìyàn tí àwọn àṣà oríṣiríṣi, àwọn èdè, àwọn eré ìje, àwọn ẹ̀sìn àṣà, gbólómú di àwọn arákùnrin àyàn, irinṣẹ́ iṣẹ́ tí ó lọ láti ṣe àlàáfíà ní àgbélébù ti Káfárì. Ìran náà jẹ́ ti Jésù rìn kiri aginjù ní iwájú rẹ̀, gbogbo rẹ̀ ti kì, ṣùgbọ́n lórí ó máa rìn àti níbikíbi tí ó lọ láti ṣe àlàáfíà. Ìran náà jẹ́ ti Jésù rìn kiri aginjù ní ìwà tí pé yípadà sí tẹ̀lé wa, àwọn ìyè, àwọn òdòdó tútù àti àwọn koríko aláwọ̀. Ní ọ̀tí tí ẹ̀yẹn gangan, ohun tí Jésù ṣe, ṣùgbọ́n nínú àwọn òfin mi, Jésù gbà pa àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù, fi kú ń jù, panṣágà, mú gbogbo àwọn ènìyàn, ó dára mú pa sí ìdílé lọ́rùn, ó san owó gíga ṣùgbọ́n rí ìṣẹ́ rẹ̀, bí pẹ̀ látẹ̀ka bí pàtàkì nínú ìgbésí ayé rẹ̀ rẹ̀. Orí Jésù, olóòtú ajú Mateo, Mateo ti ti ènìyàn jẹ́ hàn ní kedere púpọ̀ nígbà tí ẹni náà bá ní ìkùnsínú aláìsàn àti gbígbà. Ṣùgbọ́n ní àárín inúnibíni, ìrora, àìsàn, àtakò, àti ẹ̀rín, àti àwọn ẹ̀d, àwọn àwọ̀ tí ènìyàn bá wá sí ilẹ̀, ó wà ní àsìkò oyin pé díẹ̀ nínú hàn bí lẹ́ nínú òkùnkùn àti àwọn mìíràn kan para nínú òkùnkùn yẹn. Ó wà ní àsìkò oyin pé díẹ̀ nínú àwọn fífún fún àwọn àti àwọn mìíràn tẹ̀síwájú tí ó bá fi gbogbo sílẹ̀ láti tẹ̀lé Jésù kí ó gbìyànjú nìkan láti ran àwọn ẹlòmíràn lú láti ṣe ìdánwò fún tó fẹ́ fífún lọ́rùn. Ṣùgbọ́n lẹ́yìn náà, jẹ́ kí ó jẹ́ ìdánwò àwọn láti sin Ọlọ́run tàbí gbésí ayé dára ṣáájú kí mo tó fi fún ńlá ṣokùn sí irú àwọn èrò. Nìkan ó jẹ́ èyí, ihò kò ní ìgbà tàbí gbẹ́kẹ̀lé lọ́kàn àti àwọn ilé rẹ̀. Òtítì ni pé lọ́kàn kò ṣe ìlérí fún wa ní ìgbà òdodo kan. Ní ìlòdì sí, ó ṣe ìlérí nìkan pé òun yóò wà pẹ̀lú wa nígbà gbogbo láti ní agbára àti pé tí àwa bá wà lódodo sí ikú, a yóò gba èrè kan ju àwọn la wa ṣùgbọ́n ó gbà lọ́tìtì láti gba èrè yẹn. Agbára tí a nílò láti nínú àwọn ìgbésí ayé wa ní ọtí jẹ́ ọtí sí lọ́rùn sí àwọn ìgbà tiwa. Alábùkún fún lé àwọn tí inúnibíni sí ilé òdodo ilé òdodo ní ìjọ àjùbàrùn, ẹ bùkún wọn, nítorí tí wọn ṣe inúnibíni sí dídára ti ìgbésí ayé tí a rí níbí nínú àwọn ènìyàn tí ènìyàn ṣe àkíyèsí sí inúnibíni pẹ̀lú àì. Jíọ́tì tàbí ìgbà nínú àwọn ìlérí lọ́kàn. Jésù ní àfẹ́lẹ̀ wa ti òtítù wa. Jésù Kristi ní àpẹẹrẹ wa tí ó dára jùlọ. Sátánì dá àwọn ọ̀tá rẹ̀ dára jùlọ sí Jésù. Àwọn ọ̀tá rẹ̀ gbìdánwò láti pa á. Àwọn olùdarí ẹ̀sìn fi ẹ̀sùn kan àwọn ènìyàn tirẹ̀ kọ̀. Sátánì dá àwọn ọ̀tá rẹ̀ gbìdánwò láti àwọn olùdarí ẹ̀sìn fi ẹ̀sùn kan àwọn ènìyàn tirẹ̀ kọ̀. Àwọn ènìyàn tirẹ̀ fẹ́ ní àwọn ète. Ṣùgbọ́n àwọn ènìyàn yìí, àwọn ọ̀rọ̀ ìwé àwọn ìjìyà rẹ̀ pé a yẹ kí a fẹ́, ó kẹ́gàn, ó ti gba òní ilẹ̀ tí ó wá láti ilé igbe. Ronú nípa bí ó ṣe jẹ́ tí ó jẹ́ tí ó kẹ́gàn, àti lẹ́yìn náà kan mọ́ àgbélébù, bí ó ti ka àwọn ọ̀rọ̀ wọ̀nyí láti ọ̀dọ̀ àwọn ẹ̀ṣẹ̀ ọgọ́rùn márùn àti mú fi ẹ̀yìn mi fún àwọn tí ó pa mí run, àti àwọn ìrẹ̀kẹ́ mi sí àwọn wọn náà kúrò. Èmi kò faraba ojú mi mọ́ kúrò lọ́wọ́ ìtìjú tí ó sì sọ, fún Olúwa Ọlọ́run yóò tún gbẹ́kẹ̀lé Ọlọ́run, yóò sì ṣe ìyẹn. A tún tuntun lé nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run tí a bá wà ní ìdọ̀tí sí ìgbàgbọ́ wa. Jesu kò lágbára tàbí abo, ó ti hàn àmì àti iṣẹ́ ìyanu sí gbogbo, nítorí wọ́n lè rí agbára agbára rẹ̀. Ó wá láti jìyà ní odi wa, kí ó sì fi ẹ́ padà sí ẹnu àwọn ọkùnrin àti ojú rẹ̀ sì sísọ àwọn ìtìjú àti àwọn ìkùn ìkà. Ọmọ Ọlọ́run kò tijú ti ìrẹ̀lẹ̀. A lè rí nínú gbogbo èyí bí Israẹli títọ́ ṣe fi inúnibíni sí inúnibíni sí inúnibíni sí inúnibíni pàápàá jíjẹ́ ibi àfẹ́dé ti ìjìyà. Ó pinnu láti mú iṣẹ́ iṣẹ́ rẹ̀ sí òpin pọ̀. Nínú gbogbo, Jésù tẹ̀síwájú ní òtítọ́ sí Bàbá àti nítorí náà Bàbá sọ nípa rẹ̀ pé, èyí ni ọmọ àyànfẹ́ mi, ta ni inú mi dùn. Gẹ̀yìn tí mo wá lù ú, mú àti ti jìyà. Jésù kò bá yípadà, kò nípasẹ̀ àwọn ọ̀rẹ́ tó súnmọ́ rẹ̀, kò yípadà sẹ́yìn ni, ó wúlò fún ara wa sí Kristi, ìdáhùn sì jẹ́ yíyan. Bẹ́ẹ̀ ni, a lè lágbára àti àìlera, ṣùgbọ́n Jesu jẹ́ ọlọ́tọ̀ sí àwọn tí ó fẹ́ tẹ̀lé. Àwọn ìbànújẹ́ ti ìgbésí ayé yìí kò ṣe àfiwé sí ògo ọjọ́ iwájú tí Ọlọ́run yóò fi tẹ̀lé. Àwọn ìbànújẹ́ ti ìgbésí ayé yìí kò ṣe àfiwé sí ògo iwájú tí Ọlọ́run tí ó jẹ́ olóòótọ́ sí òun. Ìparí ọ̀kan nínú àwọn òtítọ́ tí ó ga jùlọ tí ó hàn nínú Bíbélì ni pé Jesu ti Násárẹ́tì ní ti bí ọdún méjìdínlógún ní Bethlehem wà ní òtítọ́ Ọlọ́run. Nígbà tí a ní wúńdíá àti áńgẹ́lì tí ó kéde èrò inú rẹ̀ sọ pé yóò pè ní Emmanuel, ìtumọ̀ Ọlọ́run pẹ̀lú wa ti ẹnutọ́ rẹ̀ sínú ayé tí akọ̀wé Johanu nígbà tí Filipi bí Olúwa fihàn pé baba wa àti pé mo ti mọ̀ mi. Filipi, ó ti rí pì, ó ti rí pì, ó ti rí pì, ó ti rí pì ènìyàn. Ṣùgbọ́n Ọlọ́run rọ̀ wá bí ìṣùdò tí ó ṣe bẹ̀ wá tí láti rí Ọlọ́run wo Jésù. Jésù ni Ọlọ́run tí ó wà pẹ̀lú wa nínú ọ̀nà ti ara ẹni àti ìtùnú púpọ̀. Ṣùgbọ́n Jésù lọ, ǹjẹ́ ó lè jẹ́ pé Ọlọ́run tún wà pẹ̀lú wa? Ìdáhùn Bíbélì jẹ́ kedere. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n báwo ni nípa ẹ̀mí rẹ̀? Tẹ́tí sí ọ̀rọ̀ Jésù láti Johanu. Èmi ó gbàdúrà Baba, wọn ó sì fún ọ ní olùrànlọ́wọ́ mìíràn kí ó lè máa pa ọ mọ́ láéláé. Èmi òtítọ́, o mọ̀ ọ́, nítorí ó ń gbé pẹ̀lú rẹ àti pé yóò wà nínú rẹ. Tí ẹnikẹ́ni bá fẹ́ràn mi, yóò tọ́jú ọ̀rọ̀ mi. Baba mi yóò sì fẹ́ àwa ó sì tọ́ wa, èmi ó sì ṣe ilé wa pẹ̀lú rẹ. Ìparí jẹ́ ìtẹ̀léra. Ọlọ́run ìlọ́run lọ wà tí ó wà sí ayé. A pè ní Jésù ti Násárẹ́tì. Ó padà dé ọ̀run lẹ́yìn tí ó parí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ níbínibí ṣùgbọ́n fìránṣẹ́ Ẹ̀mí Mímọ́ láti ràn wá lọ́wọ́. Nítorí náà lónìí, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́ fẹ́ láti ṣe ilé wọn láàárín wa. Wọ́n fẹ́ sí gbígbé tìkálára nínú rẹ̀. Wọ́n fẹ́ kí a kópa nínú ìgbésí ayé wọn. Ìgbésí ayé Kristi ni Jésù gbé àti irú ayé tí a lè gbé pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ̀ tí a bá fẹ́ láti tí a bá fẹ́ láti gbé ìgbésí ayé wọn. Ìgbésí ayé wọn, a ní láti wá sí ọ̀dọ̀ rẹ̀ ka Hébérù ìrànlọ́wọ́ rẹ̀ tí a bá fẹ́ pẹ̀lú. Òun ni àpẹẹrẹ wa láti tẹ̀lé agbára wa nígbà tí olùkọ́ wa tí ó ń ṣe àfẹ́jù wa àti ìràpadà wa tí ó gbà wá sínú ọwọ́ ìparí. Rọ̀ gbogbo àwọn tí ó takò rẹ̀ àti ìdíyelé tí ó san láti ṣe ìfẹ́ bàbá rẹ̀. Wò bí Ọlọ́run ti mú ọjọ́ ńlá jáde nípasẹ̀ àgbélébù, nípa ìjìyà àti tirẹ̀, àbùjọ ti jìyà, báwo ni ó ṣe lọ, ó tí ó kò lè dojúkọ ní ìhò, àti kí ó wá ọ, bí wọ́n ti gbé ìhò, àti kí ó sì fi ọkùnrin náà wà, níbẹ̀ fún gbogbo láti wò àti rẹ́rìn. Nígbà tí ó bá ronú nípa àwọn àìdòde ìgbésí ayé, àìṣedéédéé ti àwọn káàdì tí ó jẹ́wọ́, àti pé ó lérò, bí orin mìíràn, ẹnìkan tí ó ṣe ẹnìkan tí ó tọ́ sí orin, wò sí àgbélébùú, kí ó rí, ẹni tí a ṣù nínú àwọn àìṣedéédéé wa. Nígbà tí ó bá tí ó ta kúrò nínú ìjùsílẹ̀ tí ó ti mọ̀, ìrora ti jíjẹ, kò fẹ́, tàbí ti níní ìfẹ́ rẹ̀, ti hun, wò sí àgbélébùú, kí ó wo ìfẹ́ tí ó ń sàn láti ọ̀dọ̀ ẹni tí ó bàjẹ́ àti kọ́, nígbà tí ó bá jù lọ, nígbà tí ó ké fún dára jùlọ, ṣùgbọ́n dára jùlọ rẹ̀ kò tọ̀ wá sí àgbélébù, nígbà tí ara rẹ̀ bá gbọ̀n pẹ̀lú ìrora, ebi ti àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ láéláé wà níwájú rẹ̀, àti pé ó rò, ó kò lè lọ lórí, àti pé ó fẹ́ láti wà ní tàbí àdéhùn, wò sí àgbélébù, wo Jesu, ó ṣe é borí, ó lè rí ọ, nípasẹ̀ pápá, ṣe ó rántí ìtàn mi nípa ọmọ aládé odò, tí ó yípadà, tí ó yípadà sí tàlí àtijọ́ ìlọsíwájú, òun yóò wà ní ìrísí hàn, àyàfi tí ó bá fi ẹnu kọ ẹnubìnrin kan, ó lọ àwọn ọjọ́ rẹ̀ ní omi ìkúdùdùdu, ìbànújẹ́, àti ìbànújẹ́, àti ìbànújẹ́ ìbànújẹ́ àti ẹnu rẹ̀ sí tútù pẹ̀lú fífọ̀ mi. Ta ni yóò fẹ́ láti fi ẹnu kọlù rẹ̀? Láíláí, dájúdájú kì í ṣe ọmọbìnrin ọba tí ó lé wa, ṣùgbọ́n ní ọjọ́ kan, ọmọbìnrin ọba ti wá sí omi ìkúdù náà. Ó kún fún ìfẹ́ àti ayọ̀ tí ó rí ẹ̀wà nínú gbogbo tí Ọlọ́run ti ṣẹ̀dá. Ó mú ọmọ ẹ̀yìn àtijọ́, ṣùgbọ́n kò rí u ní òtítọ́. Ó mú wọ inú àwọn èrò ìbànújẹ́ àtijọ́ rẹ̀. Ó gbin ìfẹnukonu ní orí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó tún padà di ọmọládé tí ó burú. Wọ́n ṣubú nínú ìfẹ́. Ó ti ní ìyàwó. Ó sì gbèsè ayé Kristi. Lákòókò tí ó wà ní ilé ayé, Jésù rin gbogbo Judea, Jerusalem àárín, Samaria Samaria àti Galili. Ìfẹnukọ̀rọ̀ pọ̀lọ́, ó fi ọwọ́ kan, ó kọ, ó mú làrádá, ó yípadà, àwọn ènìyàn ti sọnù. Bí Zacharias, agbowó ọwọ́ ti gbájáde nínú ilé ìjọsìn, àmì àṣẹ kan tí ó ní ìbátan ní orílẹ̀-èdè tí ó tẹ̀dá, ní àsopọ̀ gbogbo ènìyàn ní àsopọ̀ sí igi ṣìtìmọ́ rẹ̀ láti mú àwọn orin Jesu sílẹ̀. Bí ó ṣe ń kọjá lọ, Jesu dá dúró lórí igi náà, ó sì pe àlejò padà sí aládé, lẹ́ẹ̀kan sí àti lẹ́ẹ̀kan sí àti lẹ́ẹ̀kan náà. Kristi gbà ní àgùn, fún ní okun sí aláìlágbára, fẹ́ràn àìlópin, ó sì fún ní ayé kejì sí ìkùnà, ní òtítọ́, èmi kò jẹ́ Toad àtijọ́ àti ti Jésù fi ẹnu kò mí lẹ́nu, ìwọ ń kọ́ ṣe, ìwọ yóò fẹ́ láti padà sí àwòrán Kristi, èèyàn ni gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí jẹ́ nípa. Ní Mateo, Jésù fún wa ní ìrẹ̀ sí àwòrán ara ẹni, ìwọ̀nyí jẹ́ àwọn mẹ́ta gbogbo Kristiẹni, yẹ kí ó ní ìrẹ̀, àánú ló sílẹ̀, ìyípa ní Mateo. Èyí kì í ṣe atọ́kọ̀ níbi tí ó lè mú kí ó yàn, ní ìbámu sí àyànfẹ́ ti ara ẹni tàbí ìfisí, kì í ṣe bí oúnjẹ àjèkì tí ó kún fún àwọn irú oúnjẹ, àti pé ó fẹ́ láti ní àánú, àlàáfíà, ṣùgbọ́n èmi kò fẹ́ràn ìrẹ̀wé mímọ́, èyí jẹ́ àwòrán pípẹ́ ti Kristiani kan, kò sì sọ pé, Paulu, ó jẹ́ onírẹ̀lẹ̀, Maria, ó ní mímọ́, ó jẹ́ olódodo àti àní, ó jẹ́ ọlọ́tọ̀ ní ìlòdì sí gbogbo onígbàgbé kí ó gba gbogbo àwọn agbára wọ̀nyí àti pẹ̀lú àṣẹ wọ̀nyí àti ìfọwọ́sowọ́pọ̀, ìmílẹ̀ gbogbo wọn nínú rẹ̀, má ṣe rí pé tónú kì í ṣe púpọ̀ lórí ohun tí a ṣe, ṣùgbọ́n báwo ni a ṣe jẹ́ ohun kíkọ́ wa, ìní nígbà tí a bá jẹ́ àwọn ènìyàn tí ó tọ́ lórí inú, a yóò pàrìṣì láti wá àwọn ìgbésẹ̀ láti ṣe.